johanu orí karùn-ún lẹ́yìn èyí ó tó àkókò fún ọ̀kan nínú àjọ̀dún àwọn júù jésù bá lọ sí jerusalem ẹnu ọ̀nà kan wà ní jerusalem tí wọ́n ń pè ní ẹnu ọ̀nà àgùntàn adágún omi kan wà níbẹ̀ tí ń jẹ́ betisata ní èdè hébérù adágún yìí ní ìloro márùn-ún tí wọ́n fi èrù lébò níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn ti máa ń jókòó àwọn afọ́jú àwọn arọ àti àwọn tí ó ní àrùn ẹ̀gbà wọn a máa retí ìgbà tí omi yóò rú pọ̀ nítorí áńgẹ́lì olúwa a máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti rú omi adágún náà pọ̀ ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ bọ́ sínú adágún náà lẹ́yìn tí omi náà bá ti rú pọ̀ àìsàn káàìsàn tí ó lè máa ṣe é tẹ́lẹ̀ yóò sàn ọkùnrin kan wà níbẹ̀ tí ó ti ń ṣàìsàn fún ọdún méjìdínlógójì nígbà tí jésù rí tí ó dùbúlẹ̀ níbẹ̀ tí ó sì mọ̀ pé ó ti pẹ́ tí ó ti wà níbẹ̀ ó bi í pé. ṣé o fẹ́ ìmúláradá. aláìsàn náà dáhùn pé. alàgbà n kò ní ẹni tí yóò gbé mi sínú adágún nígbà tí omi bá rúpọ nígbà tí wọn bá fi dé ibẹ̀ ẹlòmíràn á ti wọ inú omi síwájú mi. Si jésù wí fún un pé dìde ká ẹní rẹ kí o máa rìn lẹ́sẹ̀kẹsẹ̀ ara ọkùnrin náà dá ó ká ẹní rẹ̀ ó bá ń rìn ọjọ́ náà jẹ́ ọjọ́ ìsinmi àwọn júù sọ fún ọkùnrin tí ara rẹ̀ ti dá yìí pé. ọjọ́ ìsinmi ni òní èèwọ̀ ni pé kí o ru ẹní rẹ. ó dá wọn lóhùn pé. ẹni tí ó mú mi lára dá ó sọ pé kí n ká ẹní mi kí máa rìn. wọ́n bi í pé. ta ni ẹni náà tí ó sọ fún ọ pé kí o ru ẹní kí o máa rìn. ṣùgbọ́n ọkùnrin náà tí jésù wò sàn kò mọ ẹni tí ó wo òun sàn nítorí pé ènìyàn pọ̀ níbẹ̀ àti pé jésù ti yẹra kúrò níbẹ̀. lẹ́yìn èyí jésù rí ọkùnrin náà nínú tẹ́ḿpìlì ó wí fún un pé. ó i pé ara rẹ ti dá ní ìsinsìnyí má dẹ́ṣẹ̀ mọ́ kí ohun tí ó burú ju èyí lọ má bàa bá ọ. ọkùnrin náà padà lọ sọ fún àwọn júù pé jésù ni ẹni tí ó wo òun sàn nítorí èyí àwọn júù dìtẹ̀ sí jésù nítorí ó ń ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé. bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí èmi náà sì ń ṣiṣẹ́. nítorí èyí àwọn júù túbọ̀ ń wá ọ̀nà láti pa á nítorí kì í ṣe pé ó bà ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni ṣùgbọ́n ó pe ọlọ́run ní bàbá rẹ̀ ó sọ ara rẹ̀ di ọ̀kan náà pẹ̀lú ọlọ́run nígbà náà ni jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọmọ kò lè dá nǹkan kan ṣe yàtọ̀ sí ohun tí ó bá rí i tí bàbá ń ṣe àwọn ohun tí ọmọ rí pé bàbá ń ṣe ni òun náà ń ṣe nítorí bàbá fẹ́ràn ọmọ rẹ̀ ó sì fi ohun gbogbo tí ó ń ṣe hàn án yóò tún fi àwọn iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án kí ẹnu lè yà yín nítorí bí baba ti ń jí àwọn òkú dìde tí ó ń sọ wọ́n di alààyè bẹ́ẹ̀ gan-an ni ẹnikẹ́ni tí ọmọ bá fẹ́ ni ó ń sọ di alààyè nítorí baba kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́ kí gbogbo ènìyàn lè bu ọlá fún ọmọ bí wọ́n ti ń bu ọlá fún baba ẹni tí kò bá bu ọlá fún ọmọ kò bu ọlá fún baba tí ó rán ọ wá sí ayé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tí ó bá gba ẹni tí ó rán mi níṣẹ́ gbọ́ olúwa rẹ̀ ní ìyè àìnípẹ̀kun kò ní wá sí ìdájọ́ ṣùgbọ́n ó ti ré ikú kọjá ó sì ti bọ́ sínú ìyè mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àkókò ń bọ̀ ó tilẹ̀ dé tán báyìí tí àwọn òkú yóò gbọ́ ohùn ọmọ ọlọ́run àwọn tí ó bá gbọ́ yóò yè nítorí bí baba ti ní ìyè nínú ara rẹ̀ bẹ́ẹ̀ gan-an ni ó ti fún ọmọ ní agbára láti ní ìyè ó ti fún un ní àṣẹ láti ṣe ìdájọ́ nítorí òun ni ọmọ ènìyàn ẹ má ṣe jẹ́ kí èyí yà yín lẹ́nu nítorí àkókò ń bọ̀ nígbà tí gbogbo àwọn òkú tí ó wà ní ibojì yóò gbọ́ ohùn rẹ̀ tí wọn yóò sì jáde àwọn tí ó ti ṣe rere yóò jí dìde sí ìyè. Si àwọn tí ó ṣe ibi yóò jí dìde sí ìdálẹ́bi èmi kò lè dá nǹkan kan ṣe ọ̀rọ̀ bàbá mi tí mo bá gbọ́ ni mo fi ń ṣe ìdájọ́ òdodo sì ni ìdájọ́ mi nítorí kì í ṣe ìfẹ́ tèmi ni mò ń wá bí kò ṣe ìfẹ́ ẹni tí ó rán mi níṣẹ́ bí ó bá jẹ́ pé èmi ni mò ń jẹ́rìí ara mi ẹ̀rí mi lè má jẹ́ òtítọ́ ṣùgbọ́n ẹlòmíràn ni ó ń jẹ́rìí mi mo sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí tí ó ń jẹ́ nípa mi ẹ ti ránṣẹ́ lọ sọ́dọ̀ Jòhánù ó sì ti jẹ́rìí òtítọ́ kì í ṣe pé dandan ni fún mi pé kí ènìyàn jẹ́rìí gbè mí ṣùgbọ́n mo sọ èyí fún yín kí ẹ lè ní ìgbàlà Jòhánù dàbí fìtílà tí ó ń tàn tí ó sì mọ́lẹ̀ ó dùn mọ́ yín fún àkókò díẹ̀ láti máa yọ̀ nínú ìmọ́lẹ̀ tí ó fi fún yín ṣùgbọ́n mo ní ẹ̀rí tí ó tóbi ju ti Jòhánù lọ àwọn iṣẹ́ tí baba ti fún mi pé kí n parí àní àwọn iṣẹ́ tí mò ń ṣe àwọn ni ẹlẹ́rìí mi pé baba ni ó rán mi níṣẹ́ baba tí ó rán mi níṣẹ́ ti jẹ́rìí mi ẹnikẹ́ni kò tí ì gbọ́ ohun rẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tí ì rí bí ó ti rí ẹ kò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ gbé inú yín nítorí ẹ kò gba ẹni tí ó rán níṣẹ́ gbọ́ ẹ ń wá inú ìwé mímọ́ káàkiri nítorí pé ẹ rò pé ẹ ò rí ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun nínú rẹ̀ ẹ̀rí mi gan-an ni wọ́n sì ń jẹ́ síbẹ̀ ẹ kò fẹ́ tọ̀ mí wá kí ẹ lè ní ìyè èmi kò wá ọlá láti ọ̀dọ̀ ènìyàn ṣùgbọ́n mo mọ̀ yín mo sì mọ̀ pé ẹ kò ní ìfẹ́ Ọlọ́run nínú yín èmi wá ní orúkọ bàbá mi ẹ̀yin kò gbà mí ṣùgbọ́n bí ẹlòmíràn bá wá ní orúkọ ara rẹ̀ ẹ ó gbà á báwo ni ẹ ti ṣe lè gbàgbọ́ nígbà tí ó jẹ́ pé láàrin ara yín ni ẹ ti ń gba ọlá tí ẹ kò wá ọlá ti ọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ẹ má ṣe rò pé èmi ni ó ń fi yín sùn níwájú bàbá Mósè tí ẹ gbẹ́kẹ̀lé gan-an ni ó fi yín sùn bí ẹ bá gba Mósè gbọ́ ẹ bá gbà mí gbọ́ nítorí èmi ni ọ̀rọ̀ ìwé tí ó kọ bá wí ṣùgbọ́n bí ẹ kò bá gba ohun tí ó kọ gbọ́ báwo ni ẹ ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́